وسلم يا عبادي كلكم ضال إلا من هديته فاستهدوني أهدكم الله لدعوة وني أن رومي gbogbo yín pátá korongodo gbogbo ẹnìkọ̀ọ̀kan yín lẹni tó ṣìnà. àyà àfẹnikẹ́ mo bá fọ́nà mànìkan mẹ́jọ ni mànà. استهدوني أهدكم سورينا إما سورة مما لدعني ما أشوف ولا ما أرجع ọ̀rọ̀ ìmọ̀nà àti ìsìnà ọ̀dọ̀ ọlọ́run wà lọ́wọ́ ẹni tó mọ̀nà ẹni tó sìnà méjèèjì ní ìṣe pẹ̀lú ọkàn. حديث النبي محمد صلى الله عليه وآله وسلم وفي يوم وني أقرأ بجاء وتأجر والله àárín méjì péré nínú àwọn ọmọ àkàn ọwọ́ ọlọ́run ọba ní gbogbo ọkàn wa wà yọpọ̀ lébọ̀ ha fẹ́ẹ̀fẹ́ ẹ̀fẹ́ tó bá ti wọ ọlọ́run ló máa yí ọkàn ó ṣeé ṣe ẹnì kan fún ẹ̀ ní múlò yìí òjíṣẹ́ ayé káàdùn ó ṣe ṣe lẹ́nu kó sùn ní káàdùn nígbà tí lẹ́sùn gbàtí ọba ti sáyé òjíṣẹ́ ayé ní múlò ọwọ́ ọlọ́run bá lọ́wọ́ amana asina ó ju agbára gbogbo wa lọ ẹni tó lọ́wọ́ bá bá fẹ́ ló máa ń fi mánà ẹni tó bá sì wù ló máa ń ṣe lọ́nà. ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun ló máa ń fi hàn mánà pé mánà kò sì mánà eléyà ń pè ní ìbẹ̀rẹ̀ tuntun òfin ẹ̀pọ̀ ìmọ̀nà bí ní ṣe kò ń jẹ́ lábẹ́rẹ̀ lọ́nà sọ pé ìmọ̀tẹ̀lẹ̀ tẹ̀lé bí ìmọ̀ àbẹ̀bẹ̀ ولكن الله يهدي من يشاء إلى النبي محمد sallallahu alaihi wa sallam ó lágbára láti fọ̀nà mẹ́ni tó bá wọ̀ ọlọ́run ló máa ń fọ̀nà mẹ́ni tó bá fẹ́ ọlọ́run ní pé mànà káṣí mànà oní pé sínà kéèyàn sí sínà a ọwọ́ àkùsọ̀ wọ kí tó lè bá bó lè bá wọ́n yìí mẹ́kẹ̀lẹ́ díẹ̀ di ìlà sirati mustaqim dájúdájú gbọ́gbóra ìwà Ànábì sallallahu alaihi wasallam owó máa ń fi ní mọ̀nà lọ sójú ọ̀nà tó látàrí àlàyé wọ́n pèlè yẹn ní ìhùjẹ́ ayé tó ń ṣe é wọ́n ti lẹ́lẹ̀ ìdí náà ti ìtọ́ka. ìdí ní manáàdì ìsàlàyé eléyìí iná ní tàwọn anábì ọlọ àti tàwọn tó bá tó lùmọ àlàyé lásán ìtọ́ka lẹ́yìn lè ṣe wọ́n ò tó ẹrú ní public manner kéèyàn sì mànà ilé ẹ̀kọ́ sínú kẹ́ẹ̀kú sẹ́ni kan wà máa fi bú ẹ̀kọ́ ìpè lọ sí Islam bàbá rẹ̀ ọ̀gá Islam gbogbo lọ sí ibi káàdì súnà mọ ọgbẹdì àgbà bàbá rẹ wọn ti gún yàn lókè ìgbà tó bá ti tó wọn náà ó kúrú ẹnu ìṣàlàyé fún wọn àwọn ẹni wọn gbọ́ fún ọgbà báyẹn kò sí bẹ́ẹ̀ni kàtí lè wọ ẹni tí ọlá tó nìkan mọ torí pé àlàyé ti jẹ owó lágbára láti sẹni sàmànà kó sì mọ̀nà gbàtọ́ náà ló bá ń sọ̀rọ̀ wá àdúgbò náà pé إنك لا تهدي من أحببت ولكن الله yẹ́dùkú mẹ́tìlẹ́sẹ̀ ìwọ ò lè dá fọ̀nà mẹ́ni tó bá wọ̀ ẹni tó bá wọ ọlọ́run ọlọ́run máa fọ̀nà mà bẹ́ẹ̀ náà ni súnà yìí báyìí ẹni tó bá wọ ọlọ́run ló máa ń fi mánà lọ síbi rẹ̀ ẹni pọ̀ ebi pa aṣọ sọ fún àjọ ṣe Islam wọ́n nílò nínú ẹni tí ṣe Islam yẹn ló ti súnà wọ́n kéré bàjẹ́ nìyí wọ́n lè lẹ́yìn ẹyọ kọ̀ọ̀kan rẹ̀ sí ẹyọ kọ̀ọ̀kan ẹ̀ wà nínú àìmọye rẹ̀ sí. bẹ́ẹ̀ lẹni tí tẹ̀lé súnmọ́ lódodo jẹ́ láàrin àwọn òṣèlú. ẹni tí wọ́n tẹ̀lé súnmọ́ yẹn ẹni tí súnmọ́ àgbà tó lọ́wọ́ kó sì fẹ́ fi máa nà wọ́n máa kọ́ ríra yọ́ máa bí inú. wọ́n ti gbọ́ ọ̀pá dání súnmọ́ kan yóò ti fẹ́ ẹ̀ níbi tí ní ó gbúlé. ó lè ẹdínú inú tó ń tó òkú títún náà ọ̀sán ìwọ lọ́fẹ̀ẹ́ síra rẹ̀ bàtọ́ náà bọ̀ fẹ́ fi màná ni òun náà yí kọ́nà bẹ́ẹ̀dì tó nà ìrọ̀rùn bẹ́ẹ̀ kò sí wàhálà bẹ́ẹ̀ àmọ́ kò ní lè ṣe torí kọ́ náà bọ̀ fẹ́ fi màná ẹni tó náà ti fẹ́ fi màná àà kọ́dà ló máa sọ pé àwọn bójú rẹ̀ rí máa pò ìgbà náà tó ayé ọ̀dọ̀ pé ẹ yáa fi ẹ fojú òun rí òun rí tuntun náà òun ní ti súnà ìsìnà ṣé tọ́lọ́ bá fẹ́ fihàn mọ́nà kò sẹ́ni tó lè sìn yàn lọ́nà ẹni tọ́lọ́ bá sì sí lọ́nà kò sẹ́ni tó lè sìn mọ́nà ẹ fi ta àwọn òkú náà jọ àwọn ẹ fi ṣàpèjúwe àwọn wọ̀nyí báyìí ìdá ni wọ́n mọ̀ onímọ̀ ìṣẹ̀lẹ̀ títí ni wọ́n nípa dá àsìkò títí làwọn náà wá pè wọ́n sí kíkọ́ wá sí àtàkùn. ونبي موسى عليه السلام ثم يا هارون عليه السلام gbogbo ìpìlẹ̀ ẹ̀ṣẹ̀ àwọn òkúti rẹ̀ iná ni wọ́n gbé wá síbi ìpàdé wọn. ó tilẹ̀ jẹ́ pé lẹ́nu ìmúdọ̀ àárín ìṣẹ̀lẹ̀ òkè màlúdodo kó lọ wọ́n borí. ni wọ́n sọ pé ọjọ́ tó yẹ ká tún pàdé sí ọ̀rọ̀ kọjá yẹ omi dínà ọjọ́ ọdún wọ́n á yọ ìṣẹ̀rọ̀ nìyẹn tó dọ́ bọ̀ káwọn èèyàn sì wá lásìkò dápọ̀ mọ́ wọ́n wá lásìkò dápọ̀ tán ìwà tí àwọn òkúta ẹni tó sì nà burúkú ni wọn àwọn tó yà lókun náà ẹni wọn náà ti mọ̀ pé lórí kú ni wọn àti wọn tó yà lókun náà tó lórí wa làwọn eléyìí. ولا يفلح الساحر حيث أتى gbogbo ọ̀nà tó fi náà bá ń bọ̀ àpòlò sórí rẹ̀ lọ́gbọ́n yẹn tí wọ́n fi náà jẹun náà tó ti kọ́ gbádùn ọlọ́run sọ pé òní sórí rẹ̀ ẹni tó kìí ṣeré ọlọ́run gan ló sọ pé òní sórí rẹ̀ olùgbèjì ẹ̀kọ́ àwọn òfin náà yẹn wá dé nítòsí ṣe wọ́n láti ara rẹ̀ ní pé wọ́n sọ fún mi àwọn ọ̀nà pé ṣé nǹkan tó ń bẹ tẹ́sí tó wọ́ ìyà fún wa tá a bá lọ borí musa lónìí omi bẹ́ẹ̀ nǹkan àgùntàn yín lẹ́sàn-án onáníkó ẹ ti ọ̀kan nínú àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wa ẹ̀ẹ́dẹ̀ nínú àwọn ẹni tó súnmọ́ wa lẹ́dọ̀ kúkúrú òde ọmọ ayé ètò ẹ̀dí mínísítà ee àwọn òkú àwọn rádaràdá wọn á di mínísítà fún tani ṣe pé mínísítà gan yìí máa ń ta pẹ̀lú bẹ́ẹ̀ ni tí ń ṣe mínísítà fún kájí dání. wọ́n sọ mínísọ̀ lẹ́gáàdì mínísọ̀ ọ̀dẹ lọ́dà ní mínísọ̀ ọba wọn ọ̀dọ́ra wọn ẹtún wọn wúlò ọba ìrà wọn. inú wọn wá dùn á ti ẹ̀kọ́ lóòtù àwọn náà wọn sọ̀rọ̀ takọ́takọ́ wọn ni wọn Musa ìmà àǹtólùkìyà wọn ìmà àǹnàkùnà awọlẹ̀mẹ̀ alùpọ̀ tọkọ̀ pa tọ́jọ́ àbí káwọn kọ́kọ́ da ti wá lẹ̀ orí orí ibú náà wọ́n wà fún ọ̀pá pé ìkẹ́kẹ́ wà láyé ìtòjú náà yẹn. lẹ́yìn musa rẹ̀ ìṣọ́lá ń gbé nǹkan ẹ̀dá lẹ̀ bẹ́ẹ̀ náà ní ẹni ìwé à tó àtẹnìkan bá jọ ń ṣe pàmpà bẹ́ẹ̀ bá ń funfun lò ọ̀gbọ́dọ̀ jẹ́ pé ọlọ́kọ̀ọ́kọ́ sọ̀rọ̀ ọ̀gbọ́dọ̀ jẹ́ pé ọlọ́kọ̀ọ́kọ́ sọ̀rọ̀ oníkọ́kọ́kọ́ sọ̀rọ̀ torí pé tó bá sọ̀rọ̀ gbogbo tó ní lágbára gbogbo tó mọ̀ yọ̀ wọ́n tún á mọ fíìtì bí tó ti lẹ nínú ọ̀rọ̀ tó ń sọ bẹ́ẹ̀ irọ́ lásán tó bá ń tẹ́ lásán wọ́n ti mú gbogbo nǹkan tó fẹ́ nínú ọ̀rọ̀ tó wá bẹ̀rẹ̀ sí ní búrọ́ọ̀tì ẹ̀ tó ń bá ń kó ogun kò ní lè dìde mọ́ àwọn tó ẹgbẹ́ ọlọ́kọ́ da tiẹ̀ lẹ̀ àà kò sí náà kò sí bọ́ọ̀rọ̀ rẹ̀ ti torí ẹ ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ yẹn ẹnẹ́bí mú sáré ìṣúná wọn lẹ́yìn nípa kọ́kọ́ da sí ilẹ̀ wọn kọ́ da sí wọn lẹ̀ ẹnẹ́bí mú sáré bẹ́ẹ̀rù ọlọ́run bá ní kọ́ máa bẹ́ẹ̀rù wọ́n ló borí lónìí pọ̀pá ti ń bẹ lọ́wọ́ rẹ̀ pálọ̀ ó sọ pọ̀pá lẹ̀ pọ̀pá ti dùn ńlá ó gbé bí wọ́n ti dákójọ ó pè é títí òdodo bá dé gbogbo rọ àti ìbàjẹ́ pòórá ni o ó nà ẹjẹ́ bí òkùnkùn àti mọ́lẹ̀ ni ojú ní yorùbá lẹ́kùn kí lẹ́yìn náà sọ kí náà bá wọlé òkùnkùn ọ̀sà lọ. èyí táwọn ní musa sọ ọ lẹ ó gbé gbogbo tí wọ́n gbé wá nù á ṣe àwọn ńlá là ní àbọ̀sẹ̀lẹ̀ lórúkọ àwọn baba ló là ní àwọn baba ló kù dání àwọn ọmọ yìí pé tó bá ti ìgbẹ́ lẹ́kùn ni kò sí iná tó tọ́ ní alókù lẹ́yìn tó dodo bá di hàn òsì tó kù wọn ju abídí àtijọ́ ẹnu lọ àwọn tó bá lóyún lọ wọn sọ̀rọ̀ alẹ̀ báyìí ni àwọn òkú náà ni wọ́n ṣubú wọ́n forí kalẹ̀ fún Allah Rabbul Alamin قالوا آمنا برب برب العالمين رب موسى وهارون أقولوا أبو بكر لا يبغوا قلوا موسى وهارون يسوع فرعون أتدري wọ́n tẹ̀sẹ̀ ń náyẹ bọ̀ lápò ìràwọ̀n náà sọ pé ẹ gbà gbọ́ pé tó yọ̀ǹda fún mi tó lọ́la ni máa fi hàn mẹ́rin wàlúwà ìkọ̀sẹ́ nìkan ni wọ́n tó wá pẹ̀lú èrò kó wọ́n dọ̀mọ́ lẹ́yìn mọ́tà lónìí ọlọ́run ọba ló ti ọkàn wọn kúrò níbi kúfù lọ sí Islam ẹ̀sùn àwọn gbọ́ oríṣi tí wọn náà bá fẹ́ mọ̀ náà àwọn gángẹ́ tí ọmọ kọ́ ọ ẹ̀yìn tó pọ̀lọpọ̀ káfíìrì ni wọ́n ti mọ̀ pé Islam lọ́nà. ṣùgbọ́n àwọn ìṣẹ̀yàfín ìrìnsì wọ̀ ìsìn àwọn ìrìnsì wọn sọ rálẹ̀ fún Islam. ọ̀hún ìgbà yìí wá láàárọ̀ níbi tó ti di kukuru níbi kúkúrú lọ́wọ́ àná di mùsùlùmí ọmọdé náà sọ̀gá. ayà kúló àjọ kúló yẹ ni bọ́bá jẹ́ náà kájọ wọ̀ Islam. na náà jẹ́ tuntun náà nínú àwọn bídẹ́ àtẹ̀rí lọ sọ àwọn ọmọ wọ́n mọ̀ sọ pé àwọn ọmọ ń borí olúwa rẹ̀ níbi ìtọ́ ni ó ti borí rẹ̀ tó báyìí ìràwọn náà ni ẹgbàá gbọ́ fún tó yọ̀ọ̀dá fún yín torí pé ní sábà máa bẹ̀rù tó bá ti ń fura pé wọn ò fẹ́ bẹ̀rù mọ́ yóò ti fẹ́ kó wọn láyà jẹ lọ́wọ́ pé bí ìràwọn náà ni ẹnì pé ilé sọ̀rọ̀ wá jẹ ẹ wá sọ pé ẹ̀kú ọlọ́run ọba gbọ́ níwájú òun ẹ̀ tí ẹ̀bẹ̀ ẹ̀rú tí wọ́n fún yín ẹ̀gbà gbọ́ fún tó yọ̀ọ̀dá fún àwa náà sọ aláwọ̀ àti gbàgbọ́ àti gbàgbọ́ náà ní tó bá jẹ́ bẹ́ẹ̀ máa gbé ọwọ́ àti ẹsẹ̀ yín nípa àtìkọ́ àrò máa gbé ọwọ́ tó máa gbé tó sí ẹni wọn á fi gbé ọwọ́ tó rẹ̀ máa gbé ọwọ́ tó rẹ̀ máa wá kàn yín máa ra di ìdẹ̀bí nù máa kàn yín lágbélé fún wọn bẹ̀tẹ̀ kù ẹ wàá mọ̀ta ló ń lé nu wa kí máa fi àjẹyàn tẹ̀mí náà bí musa tẹ́lẹ̀ gbàgbọ́ wọn ní à. wọ́n ní tọ́ba wù ọ̀dà lẹ́jọ́ o ayé nìkan lọ́mọ àti tí fúnra ọ̀nà ayé lọ́mọ ayé lọ́mọ àwọn òsì ní rẹ káfí ìmọ̀nà tọ́nà fi pèsè wa káfí sílẹ̀ kọ́lá tó sọ̀rọ̀ àforíjì lọ́dọ̀ kó lórí iṣẹ́ tó ìyẹn ti ṣe pèsè nínú ìjọ náà fi mọ̀nà sí jẹ́ islam ẹ̀rí pa àtọ́jọ wà ní pèsè wọn lọ ọ́ mùsùlùmí ti fún mi ìgbàjẹ sílẹ̀ máa fún yẹn jẹ tọ́yà tọ́ta mọ́lá àtọ́jọ ẹgbẹ̀jẹ kò sí. àwọn ni wọ́n tẹ̀ ìgbẹ́jẹ fún pé ìgbẹ́jẹ fún báwọn ọlọ́run mẹ́jọ pẹ̀lú ìtumọ̀ sí i pé ọlọ́run ni máa fi yàn máa àwa gan alára kálukú kó wo ètò ara rẹ̀ wọ́n gbé lánàá lánàá ó ní bó ṣe jẹ́ ó ní àtọkọ sí islam bóyá nu àwọn aláìka islam sí ọwà kọlọn owó tó sànù rẹ ní. ìdí nu ń gbà tó lọ́wọ́ bá wọn tó ń sọ̀rọ̀ àwọn kékeré ó ń pàṣẹ ìdíjú wa náà ó ní kẹfẹ́ lè sọ kóńtòn mọ̀ kọ́wé pẹ̀lú ìnáwó àwọn àníkùn fẹ̀tẹ̀lẹ̀ yẹ. lẹ́yìn kan bá sálámà ní ẹ̀dáhùn sálámà rẹ̀ wọ́n lẹ́tọ̀ kúrò lè mọ̀ alùpùpù تبتغون عرض الحياة الدنيا ẹ má sọ fẹ́ ni tó sálámà sí pé èsè mùsùlùmí dípò pátá ádám sálámà rẹ̀ ẹ má sọ fún pé èsè mùsùlùmí ẹ tó bá ti jẹ́ mùsùlùmí tó sálámà sí ẹ dáhùn. nítorí sẹ́yìn kan alára lánàá kó lè jẹ́ tẹ̀gẹ́rẹ́ ìkẹ́ kún tó mi kọ́ mi sẹ́yìn náà ti jẹ́ káfíìrì nù tẹ́lẹ̀ sẹ́yìn náà ti jẹ́ láìmọ̀kan nù tẹ́lẹ̀ sẹ́yìn náà ti jẹ́ láìmọ̀nà nù tẹ́lẹ̀ fọmẹ́ni torí alihamudulilayi agbọ́dọ̀ máa dúpẹ́ fọlọ́ ní gbogbo gbà. ìwọ wo tí wọn máa ta yìí tí wọn yóò lọ́wọ́ bí kíni ìgbà yẹn ní mo ṣe rí nu lánàá lọ́rùn ní là ń sọ. mo rò pé yé wa kò ní ìdíkọ́ sọ pé tóbi lọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọmọ ta burúkú ni ọtẹlẹ ọsọ bẹ́ẹ̀. bọ́tọ́ọ̀nì là mo rò pé yé wa torí pé kẹ́nìkan máa ń fà náà bú ọ kọ̀rọ̀ sọ torí kò ní ká wà lọ́jà sẹnu fẹnu mi tó bá fẹ́ rẹkì rẹ tó fẹ́ badáwà rẹ jẹ lọsọ fọ ọmọ owó nì ọmọ owó nì à òun fojú àná wọ ọmọ ọmọ ti kú lọmọ ó ti di bàbá òun fojú ẹni tó ṣìnà wọ ọmọ ọmọ ti kú lẹni tó ṣìnà ó ti dẹni tó mọ̀nà. torí di eléyìí kadhalika kuntum min qabl famanna Allahu alaykum fatabayyan bẹ́yìn náà ṣe rí inú tẹ́lẹ̀ kọ́nà ọgbọ́n tó kú ìdẹ̀ra rẹ̀ lẹ́yìn lórí ẹ má gbàgbé gbogbogbò àwọn ẹ má dúpẹ́ fọlọ́ ẹ bá rí káfíìrì tí o ti gba ìsàn ẹ má sọ pé ẹ dúpẹ́ fọlọ́ tọ́lá ìnínú tó fi sàdáwọ̀ fẹ́ léyìí tó wá gbé ga lórí púpọ̀ nínú ẹ̀dá tó dá tó ti àdúlọ fún yín lórí púpọ̀ nínú ẹ̀dá tó dá ní àdúlọ tó hàn torí pé ẹni tó wà nù àdáwọ̀ fi káfíìrì òsì àdáwọ̀ tí a tún ti ti wèrè gan lọ torí ẹ̀ làwọn ti ń sọ lójoojúmọ́ pé. اهدنا الصراط المستقيم كما في لغة مكة في بعد نافلة إقبال متى في لغة الأنسوقين اهدنا الصراط المستقيم لغة مكة أخواتي ولا تقل لي والجوانا إن الدين عند الله الإسلام الذي قال الله قلنا الإسلام أتنا الله سيده من يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين ẹnì kẹ́ni tó bá lọ wá nǹkan mí tó fi tẹ̀sìn yàtọ̀ tẹ̀sìn Islam ọlọ́run bò ní ìgbà lọ́dọọdọ yóò ti jọ́ kan nínú ẹni òkú tó bá ti jọ́ gbẹ̀ngà àkùyàn kí wọ́n á nìtúmọ̀ ẹ̀ ṣe nà sọ̀rọ̀ kan mùsàfin kẹ́ẹ̀sọ̀ gbẹ̀ngà kẹ́ẹ̀sọ̀ pé ọlọ́run tó wá mọ̀nà tọ́tọ́ ọlọ́run tó wá mọ̀nà tọ́tọ́ bẹ́ẹ̀ ti sì lójú ọ̀nà á ti wà lójú ọ̀nà ìgbà wà ń bẹ̀ lónìí kọ́lọ́jà káàpù lórí rẹ̀ bọ́lọ̀ lọ́mọ ilẹ̀ tí ọmọ wa lọla torí bóbi ti ta kọ́là náà lè ta jùlọ láti tọrọ yìí ti pàṣẹ méjì pa wà lójú èyí tó nínú bá ìdí nìkan ti sọ pé àmì olùgbàgbọ́ òdodo àá olùgbàgbọ́ òdodo ti ẹ tún ní mọ́gbàgbọ́ òdodo yín o ẹ gbọ́dọ̀ yẹ ẹsẹ̀ kúrò lórí ẹ̀. torí èsì náà sọ̀rọ̀ ọ̀tọ̀ mùsàkì fẹ́fẹ́ wá rinlẹ̀ lórí ojú ọ̀nà tó sọ́ta ti wà fẹ́fẹ́ wá rinlẹ̀ lórí ẹ̀ nítorí pé mo ti mànà rí kì í sọ̀rọ̀ mo sì wà lórí pé mo mànà mo fẹ́ kú lórí mànà oníkókó ìtumọ̀ èsì náà sọ̀rọ̀ ọ̀tọ̀ mùsàkì mi.

tí wọ́n bọ́ ọtọ́ ọ̀gbọ́n fẹ́ gbọ́ ọlọ́run ló yí ọkàn bó bá ti fẹ́. wọ́n tó ti níyàwó tó ti lọ́pọ̀ wà pèjúwe rẹ̀ lórí rẹ̀ àtìyàwó rẹ̀ lórí ìwọ àtọkọ rẹ̀ ó o lè gbàtẹ̀ lọ́kọ lẹ́yìn ọba tó kọ ọba tó kọ ọba ọba ọba tó bẹ́ẹ̀ ni ọkàn ọwọ́ ọlọ́ọ̀lọ wà irú ẹ̀ ló ti jẹ́ pé anything tó bá ti ní ṣe pẹ̀lọ́kàn ẹ̀ máa bẹ lọ́nà ọ̀pọ̀lọpọ̀ ni ọlọ́run fi wá mọ̀nà ọlọ́run máa ti wá lọ́nà ọlọ́run àwọn ọmọ fẹ́ràn rẹ̀ à ọmọ fẹ́ràn rẹ̀ lọ lọ tó o bá lọ torí kò ní ọ̀padà gbọ́ lọ́dọ̀ ọkọ ló tún sórí ibù. ilé ìmọ̀ká náà ti sọ ẹnà rúkà wọ́tẹ̀mẹ́ ẹnìmá wọ́tẹ̀wọ̀lẹ́dẹ́ ṣẹ̀. gbogbo ọkọ̀ gbogbo òkèlè gbogbo àyájọ́ gbogbo ìwé gbogbo tíra àti ògùn tọkùnrin ti sí àwọ ẹ̀ kó lè nífẹ̀ẹ́ àbí ìyàwó ti sọ́kọ kó lè nífẹ̀ẹ́ rẹ̀ ànábìíní sẹ̀bọ̀ sọ́lọ̀ ní gbogbo bẹ́ẹ̀ ní gánbà pẹ̀lú ìtumọ̀ sí pé anything tó bá ní ti pẹ̀lú ọkàn kọ́ wa máa lọ. á máa lọ kọ́ mọ́tì dáa lọ́rọ̀ ọwọ́ kò lè sí mi náà rọ̀ mọ́tì mà kó àwọn kan ti ta ara rẹ̀ wọ́n ti di àwọn kan ti ta ara rẹ̀ anabi lọ́nà anabi lẹ́ni tó bá sọ pé ibùsọ̀ ọ̀rọ̀ àwọ̀ báyìí báyìí báyìí báyìí lọ́rọ̀ dùn fún wa àwọn eléyìí ti ṣe pèsè nítọ́nà. àwọn tó bá sọ pé ọlọ́ọ̀lọ́ àtàdúró rẹ̀ ló tó fi rọ̀ fún wa àwọn eléyìí ni wọ́n mì nítọ́nà. ẹni mẹ́yẹ tó ti di káàbìrì láwùjọ Yorùbá látàrí ìlú eléyìí wọn ò tún ní jẹ́ arọ́jà tà lónìí o wọ́n tún ti tí ó ta lẹ́yìn náà lálẹ́ ní náà ti sè tó ẹni páìpì rẹ̀ ń yìn. Sẹ́nu kí wọ́n tún ti sí o. Sẹ́nu kí àwọn èèyàn wọn bí ti sí lọ́dọ̀. Wọ́n ti ṣe kèké rí sọ́lọ̀. Wọ́n ní ṣíṣe wọ́n ti wá ka tẹ́ǹtì fẹ́lẹ́fẹ́lẹ́ òjò bá dé. Àwọn ẹni bí wọ́n bá tẹ́ gbà tí wọ́n náà. Lálẹ́ ní ibi wọ́n dájú pọ̀ ìjọ tó kọ́ lọ. Bọ̀wá láyà láyà kọ́ máa kọ́ lọ gbogbo lẹ́ni ibi. Wọ́n ti di kọfẹ́ wọná rọrùn. Táà lẹ́ni ibi tó tí ó tó lù sí. Mo ṣe kàrà. Ẹni ká fi lè wá òjò ti tú déédéé. Àwọn ní títẹ. Wọ́n á ní tọ̀ ṣe fẹ́ kábàá yé báyìí lẹ́sìn. Ẹ̀sìn tí káàpù rẹ̀ wà lé bàbá rẹ̀. Yorùbá lẹ́sìn àwọn náà tó máa sanwó fún ẹjẹ sanwó fún kó dé àárín ìta tètè. mo ṣe lè kó ọ̀nà kò fà wọ́n kọ́ bàjẹ́ láwùjọ yorùbá àdúgbò ẹ̀fọ́nà kọ́ ìṣe bẹ́ẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ kẹ́ túbà ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ọ̀nà àti wọn náà rọrùn yẹn ẹ̀jẹ̀ ń ṣe bẹ́ẹ̀ jàre ẹ̀jẹ̀ ń sọ fún bẹ́ẹ̀ tó ń sọ fún orò bẹ́ẹ̀ ti rọ́bìṣì lọ́fẹ̀ẹ́ ìsìláàmù alẹ́ wọn ò ṣe àti kọ́ wọn kéde orò rẹ́díò wọ́n tún ti kéde ikú báyìí ètò tí ẹ̀bà yẹn lọ́kàn jẹ́ wọn lálàá jù kan má nà ní àdìgbẹ̀ta ni wọ́n gbọ́ rẹ̀ bí nípa ń kí àwọn eléégún ń kí àwọn olóró àgbà awo kíní kan láàrin àgbà kíní kan ẹ̀fọ́ àpòpalẹ̀ mọ́ ọdún ikú yóò rọ́bà wọn láyé ọba gbàyìnà ìmọ̀mọ́ adóòlù. wọ́n ti fún lálàá jù kan ní kéde ọjà mi lẹ́nu wọ́n mọ̀ nǹkan kan pa ìsìlámù láwùjọ wa àti rọ́ọ̀. ele lè jẹ kini kan kini kan kíní kan kíní kan láàyè agbára pàtẹ́tùbá kíní kan láàyè ó jẹ gbogbo àwọn mọ̀rọ̀kọ́ yìí náà wọ gbogbo olú àwọn kan táwọn kà fún mi eléyìí túmọ̀ pé bá ní fi ní mànà bá ní fi ní mànà ọ̀ gbọ́dọ̀ sọ̀yà kọ́ <laughs> àwọn يواجه المثال bíi فجاله والله إنما أمرنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون أنسان صلاة صلاة ما تكيك قوة تكون سيكون صلاة داك ما سوى لنا تولي إما إيه؟ تواجه كما موتو كالبا بلولي ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ọlọ́run mẹ́jọ kọkàn ó fún ríkò lórí ìmọ̀nà o lẹ́yìn ìgbà tó ti fi wá mọ̀nà o àdúrà láàyè. wọ́n yìí máa yẹn dọ̀gọ́ tẹ̀tẹ̀mí ní ṣẹ́yìkọ́ ní nàzọ́gọ́n fẹsẹ̀ẹ́d bílẹ̀ ìnáwó wọ́n sẹ́mi ọ̀làrí. ayé máa mọ̀ ṣíṣe táni bá fẹ́ mú kọ́kàn rí fún ríkò lórí ojú ọ̀nà mà máa sáde ọlọ́run أعوذ بالله من الشيطان الرجيم الشيطان يرفع لكم بعد gbogbo orun àwọn akólóyìn ọ̀wọ́dọ̀ pẹ́jú alẹ́ mi a'udhu billahi minash shaitani rajim. wọ́n sọ fún bàbá rẹ̀ imam bàbá bàbá rẹ̀ bàbá tẹ̀sí bàbá bàbá bàbá bàbá bàbá bàbá rẹ̀ àdínníṣe sọ̀lá tẹ́rù rẹ̀ lọ́wọ́ àtọ̀nù à kò ọ̀rọ̀ máa nẹ́mi ní ọ̀hún àlẹ́ ìṣẹ̀lá nígbà lọ́wọ́ bá fẹ́ ìsìnà ó sìnà bí ó ó sìnà ọlọ́wọ́ osi ẹ̀rí àwọn olóhà ẹ̀rí àwọn oló ìyàwó ìní wọ́n jẹ́ sáwọn anábì ọlọ́ àwọn torí ibù kò sí tọkọ lọ́fẹ̀ bẹ́ẹ̀ náà nì ẹ̀rí pé bàbá anábì Ibrahim alayhi salam olórí ibù bàbá yìí bàbá yìí torí ibù bẹ́ẹ̀ náà nì ẹ̀rí pé ẹ̀gbọ́n bàbá anábì tiwa Muhammad sallallahu alayhi wa sallam Abu Talib olórí ibù ni kò kú mùsùlùmí látọ́ àti ọ̀fẹ́ alọ́jẹ́ kó olùjọ ajẹ́ sànẹ́lì ẹ̀gbọ́n sànẹ́lì gan sọ fáwọn èèyàn ni nígbà tó lọ́wọ́ bá ní ọ̀rẹ́ ń bẹ̀rẹ̀ àṣẹ ọ̀tẹ̀tẹ̀ akọ̀rọ̀bí máa ṣe kìlọ̀ fáwọn mọ̀lẹ́bí rẹ̀ tó bí ẹni tó súnmọ́ pẹ́kípẹ́kí àlejò wa ń pè wọn lọ́kọ̀ọ̀kan wọn lágbájá ọmọ lágbájá tó ọjọ́ àbúrò bàbá mi wọn lágbájá ọmọ adóòlà tó ọjọ́ ẹ̀gbọ́n bàbá mi wọn lágbájá ọmọ làkàtìgì tó ọjọ́ ọmọ mi. ẹ̀rọ ara yín lẹ̀ o ẹgbẹ́ ara yín lágbàtà o lọ́wọ́ ni à ń kún ní ọ̀gbọ́n ìṣẹ̀lẹ̀ à èmi kankan tí mo fi gbà yín lẹ̀ lọ́dọ̀ ọ̀lọ́. nígbà tó tó lé ọmọ rẹ̀ tó wá sí ó ní tẹ̀lé ní ní mẹ́rin mẹ́tí lọ́wọ́ ni à ń kún ní ọ̀gbọ́n ìṣẹ̀lẹ̀ tọrọ tó bá fẹ́ nínú owó mi o èmi kankan tí mo fi lè gbọ́ lẹ̀ lọ́dọ̀ ọ̀lọ́ àjẹ́ mọ̀lẹ́bí àìsọ́mọ rẹ̀ ẹ wá wo tó sọ fáwọn mọ̀lẹ́bí àtọ́mọ. tọ́wọ́n tanra rẹ jẹ tọ́jú bá fojú kan náà bí kílẹ̀ ti ṣe yorùbá lẹ́fù wọn làwọn máa jó ni àwọn máa yọ ní ẹ̀kọ́ pẹ̀ wọ́n tó kú wọ́n ti tó tó pé ní à ẹ̀ ń tanra yín jẹ ẹ̀ gbogbo pé sákàrà wọ̀ sàárì kẹ́ máa máa ń dèrè láì jẹ ara yín. tó nítorí de eléyìí báyìí ànájọ sallallahu alaihi wasallam ó lóun ní kankan tó lè fi gbọ́ mọ́lẹ̀ òun ní kankan tó lè fi gba mọ̀lẹ́bí lẹ̀ kálukú ni kó dura rẹ̀ gbára rẹ̀ òsìsì tó lè fi dura rẹ̀ tó lè fi gbára rẹ̀ tó kọ́ tẹ̀lé tọ́lọ́run kọ́ tẹ̀lé tànẹ́lọ Muhammad sallallahu alaihi wasallam torí ẹ máa tọrọ kọ́lọ̀ ọ̀bọ fọ́nàmọ́ yìí ẹni tí máa ń fẹ́ kọ́lọ̀ ọ̀bọ fọ́nàmọ́ yóò mú nǹkan méjì kó náà rọ̀ agídí àti fẹ́ẹ́ agídí àti ìfẹ́nu gbogbo dágídí bá ń bẹ fífẹ́nu bá ń bẹ ní máa díyàn lọ́nà láti wá mà ẹ sì máa pé mà ló fi mànà ìmà ló fi mànà ẹ ṣàdédé wá jókòó ní ìsìn láti wọ́n kọ́ dánilẹ́kọ̀ọ́ bí ìbá ti sọ ìyá agídí lọ́rọ̀ ara yín ẹ sì yọ̀ fẹ́nu lọ́rọ̀ ara yín alágídí ò ní wà onífẹ́ẹ́nu ò ní wà lórí alágídí ọmọ ẹ̀kọ́ pé kẹ́yìn. ẹni wọn lọ gbọ́ onífẹ ní ọrùn ọdọ gbogbo ẹni fẹ ń sọ báyìí tó bá ti wo ti rákà mẹ́jọ abẹ́ gẹ̀ẹ́sì aha àwọn ni wọlé ń àwọn ni wọn lọ kó orúkọ ni kọ̀ bá fò orúkọ ni kọ̀ bá fò ìyẹn orí ìsìnà tá a wà náà là á wà wọn ò bá sọ pé sínà ni àbí orúkọ máa ń fò orúkọ tó àmọ́ àwọn oúnjẹ ẹnu ni ẹ̀ wọ́n pé orúkọ náà ní kọ̀ọ̀bá ihe bá ti sọ owó yẹn fún èèyàn méjì ló di yẹn bàtà rìn kankan ẹnìkan ni wọ́n sọ pé orúkọ ni o ẹgbẹ́ ti sọ pé rárá ẹyẹ ẹyẹ kánákáná ni sọ àmà ẹni tó sọ a bá ẹyẹ kí ni yóò so bàbá tó wá sọ pé orúkọ ni ó ní kò bá fò àló orúkọ ni yẹn ni pé abàmì orúkọ nìyẹn wọ́n ti kọ̀ kó sí lọ́ba fò ó lórúkọ ni ìfẹ́ inú ló máa ń bí bẹ́ẹ̀ tòsí ìrànbá ti jẹ́ pé agídí ń dà láàmú síbẹ̀ náà máa yọ lẹ́nu yóò lè farabalẹ̀ wá mà ìmọ̀ ní máa bí mà ní ìmàní máa bí màní lẹ́yìn máa ń sọ yìí pé ẹnìkan fi islam lò di kèfèrí kò lè ṣe é ṣe kí ẹnìkan fi islam lẹ̀ láyé èso di kèfèrí àfi tí ọba máa pa islam ẹnikẹ́ni tó bá máa pa islam kò lè sílẹ̀ láéláé pàtó olóòtú lásán lásán kò dá islam mọ̀ kìí ṣe náà gan náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà wọ́n wá di kèfèrí kèfèrí náà tẹ́lẹ̀ náà wọ́n kó sínú rẹ̀ etí bèbè ló tó tẹ́lẹ̀ wọ́n kò sí nǹkan ìyàlẹ́nu nínú eléyìí sí nǹkan ìyàlẹ́nu rẹ̀ ó ti kọ́ ọmọ ilẹ̀ yorùbá yìí torí àwọn èèyàn ọmọ kankan nípa ẹ̀sìn Islam olódò burúkú lọ́pọ̀lọpọ̀ torí pé wọn ò lè ṣàdédé mọ̀ nípa rẹ̀ àti kọ́kọ́ ń pa rẹ̀ ìrẹ́ ló ti jẹ́ pé ọwọ́ ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n wà nígbà míì bí tó ti mà tó ti kójọ ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ tí ń gbé láwọn nítorí kọ̀mọ̀dájì rẹ̀ kọ̀mọ̀dájì rẹ̀ yọ lásán ó kàn gbósùká tó rí lásán tó ìwọ ní ti bí wọn ṣe ń mọ tó mọ ó máa gbé á àlùmọ́bọ ẹ̀sìmọ̀ àti bí islam ṣe ní àti bí islam ṣe ní àti ọ̀ndàdọ̀n ọ̀ndàdọ̀n ọ̀ndàdọ̀n. ẹni tí ọba mọ́nà ìfẹ́ inú ní dàlám agídí òní ti fẹ́. torí kí lèyìn ló máa ń rẹ̀yàn lọ láti wá mà. ìmọ̀tẹ́sí nínú olómọdé sábà bíi ìmànà. ìdí inú táwọn sàhábà fi jẹ́ pé wọ́n yẹn ti lílọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àtẹ́bùsọ̀rọ̀ máa ń ẹni tí ọba ti nílé wá lónìí ẹnìkan ti ṣàtọ́jú fún un wọn àbájọ délé lálẹ́ eléyìí lọ bí sẹ eléyìí lọ gbọ́dọ̀ ànilẹ́kọ̀ọ́ wọn àbájọ délé lálẹ́ ètò lọ bí lálẹ́kọ̀ọ́ ti sẹ gbogbo tọ́gbọ́ sẹ́ni tí ọ̀wà wọ́n wá dọ́dọ́ gba nù mà wọ́n ti dọ́dọ́ gba nù owó tẹ́lẹ̀ ìpa wọ́n jọ fún owó tọ́ pa sẹ́yìn náà lè ṣe bẹ́ẹ̀ ẹ lè jọ pín mà abẹ́ lè jọ pín àyọ̀ ẹ̀yin náà dára ẹ̀yin má bàjẹ́. bàtà àwọn sàhádà àwọn máa jọ pín owó kọ́lẹ̀ nìkan á fẹjọ́ ọmọ ìyá rẹ̀ sọ sọrọ sallallahu alaihi wasallam ọlọ́mọ ẹ̀yà mi yìí ó ti fẹ́ sọra rẹ̀ dẹ́rù sí mi kí ló dé ó ní lójúmọ́ èmi ń lọ sóko ń lọ mo bá pa yóò máa bá mi jẹ́ ńlẹ̀ yóò máa tó ń wá gbọ́dọ̀ rẹ wá òun náà e òkúkúrú sókójú oorun làgbẹ́dẹ́ jẹ́ kọ́kọ́dà anábì sallallahu alaihi wasallam mi fi ilẹ̀ títí wọn kọ́ mọ̀ fi ilẹ̀ la tadri la'allaka innama torí torí ti rọ̀ lọ́rọ̀ torí tiẹ̀ tó ń fún nínú tó ń rí lọ́lọ́run fi ràn wọn náà lọ́wọ́ eléyìí àwọn lára a tún wọ́n lọ múra sí àtúbọ̀lọ̀ múra sí i àgbéyànjú ni kò sí ìtò àgbọ̀lọ̀ múra sí i káwá mọ̀ lójú méjèèjì nítorí pé ẹni tó bá ti nímọ̀ nípa ẹ̀sìn yìí wọ́n ìpìlẹ̀ láéláé wọ́n ti fi mọ̀ nípa ẹ̀sìn Islam lónìí kọ́lọ́jà bí ká ṣe Islam títí di ìgbà táwọ̀ sàárè wa. àtúrọ̀mọ̀kùnmọ̀lá lẹ́yìn mọ̀ ọ̀nbẹ nínú sábàbí tí máa máwìn yẹn sínà owó ilé ayé yìí àti ní ti ń bẹ́nu ilé ayé torí owó ọ̀pọ̀lọpọ̀ ṣìnà torí obìnrin ọ̀pọ̀lọpọ̀ ṣìnà torí ipò ọ̀pọ̀lọpọ̀ ṣìnà torí di eléyìí ọlọ́wọ́n ba ló máa ń fi ní mánà agbọ́dọ̀ máa tọrọ lọ́dọ̀ rẹ̀ gbogbo gbà bàbá wa màmá wa jẹ́ mùsùlùmí nǹkan ló mú wa jẹ́ mùsùlùmí o sáǹpù àwọn ẹbí bàbá àtìlẹ́ àwọn náà jẹ́ mùsùlùmí tí èsè mùsùlùmí pọ̀ tọ́ ọ̀dọ̀ ẹni tó gbé lójú oṣù Islam ó gbọ́ ọ sáǹpù àwọn ẹni tó gbọ́dọ̀ mùsùlùmí náà pọ̀ tó wọ́n ṣe Islam. mọ́ṣáláṣí tó àlejò ẹlé wa ló jẹ́ jẹ́ mùsùlùmí wàhálà ìgbésẹ̀ àánú ọlọ́ọ̀nà àánú ọlọ́ọ̀nà tọ́lọ́mọ bá ti lórí wa ọlọ́run dákun mọ́ yọ àánú rẹ lórí wa. ọlọ́run bẹ́ẹ̀ ní ìdáwọ́ tún ní yẹ́ ìbéèrè kullukum ja'i'un إلا من أطعمته واستطعموني أطعمكم ẹ̀yin ẹrú mi gbogbo yín lẹni ẹbí gbogbo yín lẹni ẹbí ń pa ọ àyà fẹni tí wọn bá fún ló ń jẹjẹ gbogbo yín pátá lẹni ẹbí ń pa àyà fẹni tí wọn bá fún ló ń jẹjẹ torí náà ẹ tọrọ àti ló ń jẹjẹ lọ́dọ̀ mi màá sì fún yín ló ń jẹjẹ. gbogbo alẹ́ gbé padà náà àfẹ́tọ́lọ̀ ń bá fún lóúnjẹ. ẹ má rò pé tẹ́tẹ́ ṣe ìlọmọ yín jẹ́ lọ́sọ̀ yín di àgbà lórí ebi lọ́sọ̀ yín ní kápá lórí ebi wọ́n wá ìgbésẹ̀. ìyẹn lè tún wójọ náà ó kú dẹ̀dẹ̀ ẹ sì lè rà kẹ́ ẹ máa jẹ́ kẹ́ ẹ máa jẹ́ kẹ́ ẹ máa jẹ́ kẹ́ ẹ máa yọ̀ àbẹ́yìn òsì ìlú rẹ̀ ni ẹni tó gbòdì àdéhùn méjì síwájú yóò sì jẹ́ tó fi yóò sì tẹ́lá kẹ́kẹ́ tó sọ pé bá wà mí ìyó ẹ̀sìn kò lẹ́ ń jẹ́ torí pé tó bá wu ọlọ́run láti ṣe fi pààyàn àìróúnjẹ kọ́ tàìróúnjẹ kọ́ wàá máa jẹ́ òní mọ̀ títí dàdí lórí ẹ̀ gbogbo alẹ́ ní ibi pa ọ́ àyà torí ẹ ò lè máa fọwọ́ sọ̀yà kọ́ wọn pé ọ̀rọ̀ tí wàá ti kọjú ebi níta àjẹkọ́lá ti tì ló ń ta níta àjẹkọ́lá ti torí rẹ ti tẹ́ mọ́láyé tiwa wọ́n sọ bẹ́ẹ̀ o wọ́n sọ bẹ́ẹ̀ o ò lágbára tó àti borí ebi ámbọ̀tìbọ̀tì kó borí rẹ̀ ẹni tó bá wọ lọ ní ìfún ló ń jẹ ẹ̀jẹ̀ àbúrámọ̀ fún mi wá tẹ́ bá gbóúnjẹ tí wàá dúpẹ́ lẹ́yìn máa ń rò náà agbára yọ ká wọn láàyè torí rẹ máa dúpẹ́ fọlọ̀ bó ṣe wá nínú hadith ọlọ́run bá nífẹ̀ẹ́ sí kí ẹrú kó jẹ kó mu ó sì máa dúpẹ́ fọlọ̀ lórí nítorí jẹ àti nítorí mu yẹn alhamdulillahi alladhi at'amanihi wa saqanihi min ghayri hawlin minni wala fún ọlọ́run gbogbo ẹ̀yìn tó ọlọ́run bá ọba tó fún mi lóúnjẹ jẹ tó fún mi lómi mímu láì jẹ pé ọgbọ́n àbí agbára mi ńlọpa tó nínú àdó àtẹ máa ṣe ìgbà tẹ bá jẹun tán ọmọ bísí láì níbẹ̀ rẹ jẹ alihamudulilayi ti fẹ́ wá sẹ́nu rẹ̀ ń parí rẹ̀ bàtú tó àtàṣe kọ́ọ̀nì lẹ́jọ́ jẹ ọwọ́ nínú àdìsí kan wọn nàbẹ Muhammad sallallahu alaihi wa sallam tọ́lá gbóúnjẹ wá fún un. táwọn sọ̀hábọ̀ ọba jẹ́ ń bẹ̀. àwọn máa ń kọ́ fáwọn ọmọ kọ́wọ́ bó ń jẹ ṣáàjú káyọ̀ bí òtún kọ́wọ́ bọ̀. nínú ẹ̀kọ́ nìyàn kì í ṣe dọ̀bálẹ̀ àti fúnlẹ̀ sẹ́yìn bá káwọn. àwọn máa ń kọ́ fáwọn ọmọ kọ́wọ́ bó ń jẹ ṣáàjú káyọ̀ bí sọ̀rọ̀ bá àtúnà tó kọ́wọ́ bọ̀. wọ́n máa gbóúnjẹ wá wá bẹ́ẹ̀ ni ọmọdé kékeré kótó ti bá nàbí kọ́ wọn bọ̀ anáyìí bá gbà wọn rẹ̀. tó ń ti orí eléyìí ni wọ́n wà lárúbáwá olùkọ́ kánákàtẹ́ ni oní àkàtọ́ kọ́wọ́ onígbọ́wọ́ lọ anáyìí bá gbọ́ wọ́n tiẹ̀ náà. anábì ni mo fọ́ lọ́n búra bí mo ti ṣe gbọ́ ọwọ́ àwọn ẹni méjèèjì yìí mú mo gbọ́wọ́ ìṣètọ́ ni mú pẹ̀lú tiwọn. pẹ̀lú ẹjẹ́ kọ́wọ́ bọ́nú jẹ́ lọ ṣètọ́ ni fẹ́ lò wọ́n láti láǹfààní àti jẹ́nu oúnjẹ yìí torí kò sí ọ̀kan nínú àwọn méjèèjì tó dá kọ́ lọ. àti bísí láì náà tó ń bẹ̀rẹ̀ oúnjẹ wọn pàtàkì òní jẹ́ bí kékeré nìkan bọ́ jẹ́ oúnjẹ. kódà bọ́ bá lè gbó sókè yọ ọ́ dá pọ̀ obì lè bá ẹ̀rẹ́jú iye méjì bísímìlà. torí pé wọ́n máa wí jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ ó ṣe é ṣe ń dọ̀kan kọ́jẹ́ pé òòwú ikọ́ ọmọ ọ̀gbẹ́ bí mo ṣe máa wí náà. ètò ọ̀nà ọmọ ọjọ́ eléyà ń bẹ ẹni sábà bíi téèyàn fi yó. ànábì ti ti sọ sallallahu alaihi wasallam olóńtì èèyàn kan yóò yàn méjì èèyàn méjì yóò yàn mẹ́ta èèyàn mẹ́ta yóò yàn mẹ́rin èèyàn mẹ́rin yóò yàn márùn ń náà. gbogbo yín pa bá fún ọ̀kọ́ wa pé ká jẹun ká yó ẹranko. àjẹrànkù àjẹyí ló lẹ́yìn jù ní wọn ayé abàkáàdù alájẹ ẹ̀bọ́kọ tí a bá ti jẹun débi kó jẹ yẹn sì ń wù yìí ẹsìn wọn bẹ èèyàn máa kọ́ra rẹ̀ láyò láyò torí pé tá a ní ìfọpọlọ àtọkùn wa ti pọ̀ èyí ká tó ń jẹ tó wàá jẹun tó wàá mú ti bí ẹni tó fẹ́ dákú wọ́n tún máa wá gbo ọ̀pọ̀ ojú ẹ̀dí tó bìbì àbí tó di àgbẹ̀ gíláàsì. bẹ́ẹ̀ bá ti jẹ àwọn ọmọ tuntun ẹ ti máa rántí gbogbo gbà ètò wọn rí jẹ yìí ẹgbẹ̀rún gbèsè yẹn ń bẹ lábẹ́ sẹ́mà tí ò ríru rẹ̀. torí ẹ̀ ni o ti jẹ́ pé ẹ sì má kó oúnjẹ ẹ má fi àwọn ọmọ ilé mọ̀ ẹ má kó oúnjẹ sáwọn ọmọ náà ní kó kà oúnjẹ ó ti pọ̀ jù náà ọmọ lọ ẹ̀sìn tó ọba jẹ́ tó ń lu ọmọdé ẹ̀kọ́ wọ́n fẹ́ kọ́ dàgbà rápídì ẹgbọ́n rápídì ọmọ wa ya dìde òun onímọ̀ tó ń jẹ lọ. ọmọ ọmọ ọmọ lọ ní ẹ̀kọ́ yóò máa ṣe bọ ọdún ilé ẹran yóò kọ́ ọdún kan mẹ́ọ̀. oní tó ń jẹ bá ti pọ̀ orí ètò ẹlòmíì jẹ́ ti bá dàgbà kọ̀yà yẹn lẹ́nu àwọn kéékèèké ẹmọ́kùnjẹ ẹ má kó oúnjẹ bá ti wọn lẹ́bi kọ́sẹ́ ẹni tó kẹ́kọ̀ọ́ láyé tó oúnjẹ bá ti papọ̀ jù ẹ̀ kó ní dúró lára rẹ̀ torí ẹni tó jẹ́ tó ń di pa ń kẹ́kọ̀ọ́ ìyá máa jẹ́ èèyàn pọ̀ ìyá máa jẹ́ èèyàn pọ̀ bẹ́ẹ̀ bí ọ̀pá ẹ̀ lọ́nà ọlọ́mọ fi sànú èèyàn àti ní ẹ̀ máa ń jẹ àjẹ yóò tù ní ẹ̀ ń jẹ oúnjẹ ọlọ́ra ní ẹ̀ ń jẹ oúnjẹ tó yóò òtúmọ̀ tí kò máa tùtù bí tẹ̀ kan wà o òtúmọ̀ tí kò máa jẹ o ọ máa jẹ o àmọ́ òní máa jẹ oúnjẹ tí ọ̀rá pọ̀ lára rẹ̀ kò máa jẹ búrẹ́dì kò máa wá garí mu irú àwọn kan wọ̀nyẹn máa rán yẹn lọ. mo rò pé yé wa a tó eléyìí túmọ̀ sí pé ajẹ́ ránkún kéékèèyàn lè fẹ́ kọ̀ láéláé kéékèèyàn lè fẹ́ kọ̀ gbogbo ọlẹ́ni bí ń pa o afẹ́ni tó lọ́wọ́ bá fún lóúnjẹ ẹ máa tọ oúnjẹ lọ́dọ̀ ọ̀nà ọlọ́wọ́ bá lọ́wọ́ fún wa ẹ̀kọ́ ńlá lélẹ́yìí o anything tá a bá nípa àtàfẹ́kù rẹ̀ á ní ọlọ́ọ̀nì ká máa rẹ̀ ilé wa ní olùbọ́ tán ìyàwó rẹ̀ sọ fún akólùbọ́ ti tán ọlọ́wọ́ bóyin láti rí o ẹ̀rọ àmì o ọlọ́wọ́ bá ti bóyin láti rí o tọ́ ẹ̀yẹ́ sọ pé tọ́.

náà ti tọ́ lọ́nà síwájú ẹ̀rí táàtì ní ọmọ ọ̀bùn náà ni ẹ̀rí tẹ́ máa rí sí rọrùn náà ni wàhá àkàrà gbọ́dọ̀ fojú di ẹ̀ka o ìrọ̀ ni tiwọn nù súnà anábìwọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọn nàbì kì í bẹnu àtẹ lu oúnjẹ kan láyé yìí tó bá gbóúnjẹ kalẹ̀ tó bá ìbẹ̀rù ọlọ́run ni o torí pé tó bá wù ọlọ́run ló fi o ọwọ́ ọ̀rọ̀ sọ̀tàn wá dí àrẹ̀ fáìfáì tòǹtòrí di eléyìí báyìí ẹ má bẹnu àtẹ́ lóúnjẹ kankan tó bá wù ọjẹ jẹ tí ò bá wù ọjẹ sílẹ̀. tọ́ a ìgbà tí ọlọ́run ọmọ ẹlẹ́dàá wọn ní kò lókun bọ́ọ̀lù ọmọ فاستهدوني أهدكم قلوا أرادك كلكم جائع إلا من أطعمتم فاستطعموني أطعمكم ولا تجدون بعض حيث قال يا ما تدعوا اما وقع ما كان اما تربو جمع, جمع فرد الله تريد الدعاء عباده تقول لهم ẹnìkan ọ̀gbọ́dọ̀ fi tàdúà ọ̀gbọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ mú tàdúà kó nígbà kankan ẹ gbọ́dọ̀ fi tàdúà ọ̀dà kankan torí tí ẹ̀ bá bẹ́ẹ̀ ìyẹn ó tègbé eléyìí ti fi hàn wá òun náà ní ká tẹ̀lé ẹnì kan olúwa ẹlẹ́dàá yín ẹ máa pò mí màá dá yín nù ẹ̀wọ̀n kọ́ à ń ṣàdúrà níbi bíbà yín náà ọlọ́run máa ń sọ pé gbogbo yín ló sì nà tí mo bá fi mọ̀nà ẹ tọrọ lọ́dọ̀ mi tó fi yín mọ̀nà fi yín mọ̀nà gbogbo yín ẹni ẹbí pa tó máa fún jẹjẹ ẹ tọrọ lọ́dọ̀ mi kí n fún yín ló ń jẹjẹ fún yín ló ń jẹjẹ kọ́ táwọn káfíìrì máa ń sọ pé àwọn ń gbàdúrà ẹ̀gbọ́n wọn ń gbàdúrà kíni rà kíni rà tí ò jẹrà àdúrà àdúrà wọn máa ń pèsè àwọn káfíìrì tó ń gbàdúrà wọn ti sọ pé ń gbàdúrà kíni ń gbàdúrà ọlọ́run máa ń gbà àwọn àti kíni à ń ṣe. tẹ́lẹ̀ ìbáyé eléyìí apá tó jọ̀nà àwọn sọ̀rọ̀ ikọ̀ ní ọgá àwọn sọ̀rọ̀ ikọ̀. nínú pírísìpù wọn ni pé ẹ má máa ṣàdúrà ẹ má máa ṣàdúrà kí ló dé wọn ní ilmuhu bi hali yóò ní àǹtó àlè pàtó kọlọ̀ mọ kọ̀ǹdíṣọ̀n mọ wà àbọ̀rọ̀ máa fi léèrè ọlọ́run sọ pé ẹ ní màá dá yín lọ àwọn tó máa kọ̀ǹdíṣọ̀n mi is known kí ni mo tún fẹ́ máa tọrọ sí ọ̀jẹ̀ ìyà ọ̀jẹ̀ ìyà náà ó ti mọ̀ ó sì mọ̀ kò sọ wà náà nítorí pé tẹ ẹ bá kọ̀ láti pe ọlọ́run tọrọ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọgbọ́n bínú sí i nínú àdìsá nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wa sallam onímọ̀lá àlèléhà yàgò bàbá rẹ̀ ẹni tó bá kọ̀ láti tọrọ sí pé lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bínú sí i. orí délé sọ fún sọ̀rí kọ̀ pé ẹ̀ ń tara ń dẹnu ẹ̀ ríran olódo ní afọ́jú ẹ̀ màkàn ẹni ìlmù ó fi hàlì àǹtó ẹ̀ẹ́lì nígbà tó ti máa kò tí mo wà àbúrò máa pè é máa pè é ànábì wo lẹ́yìn màtí ọ̀pọ̀lọ sẹ́mi ànábì gẹ́gẹ́ bí kò sí àwọn ọ̀gá wa ńlá nù táwọn wọn wọn sọ àwọn ànábì sọ wọn wá sí wọn bẹ lọ wọn bẹ lọ táwọn afẹ́ jọ àmọ́tí ní ìdè ìmọ̀lọ́wà nínú ẹnìkan tó lọ bá wọ́n ahmadu muhammadu gbadawu sáyìn tẹ́rí ògbà wọn tó fẹ́ kún sí àwọn èèyàn lọ́nà kí láwọn fẹ́ kún àwọn muhammad ọ̀tẹ̀lẹ̀ ó ti fẹ́ tán ara jù. wa gan ọbẹ̀ náà ọbẹ̀ lọ. Ah, náà كان من قوالوا لي كذي كذي كذي كذي كذي الإمام الطبراني رحمه الله قدس ترى كان قدس ترى قدس دادا قالوا تبعد لوجه وبعد لوجه وأقول كتاب الدعاء ترى دعاء وما دعاء الله تبع النبي محمد صلى الله عليه وسلم إذا الإمام النووي رحمه الله في وقت ذلك ما هو أذكار النووية لأن الإمام ابن القيم الوابل الطيب يعني لا بأس به بين البطيخ لأن الإمام المسلم بكما وشرع حديث النبي محمد صلى الله عليه وسلم أرى إيه كتاب البر والصلة من بين إيه ما روى جو لسه لسه لسه لسه كان من القواعد من دون بيت أبو بدر علي بن أبي طالب رضي الله عنه ó ní gbogbo èèyàn ló sùn dọ́nà àbámẹ́lì Muhammad sallallahu alaihi wasallam òun wà lẹ́gbẹ̀ẹ́ anábì sallallahu alaihi wasallam àyà anábì sallallahu alaihi wasallam ní ti ọwọ́ nígbà tó ní hó nù kòkò nígbà tí omi hó tán tí ọmọ tó nù kòkò ó bẹ́ẹ̀ làyà rẹ̀ ń hó ó dúró bẹ́ẹ̀ lọ. nínú rẹ̀ lọ́nà ní pé wọ́n lọ́n tó bá fi lè báwọn orílẹ̀ èlé ìjàmá ọlọ́run bá ń kọ́ alẹ́ kọ́ nípa àwọn ṣàdúrà ẹni máa ń ṣàdúrà tí yóò kánjú kò ní kánjú o torí pé ọba táwa ń pè ọba tí máa gbọ́ nù tọ́lá sì gbọ́ á máa fún ni ní táàbù torí pé ó sọ nínú hadith eléyìí tí Imam Nasa'i àtàwọn ní ìgbéjáde wa inna rabbakum hayyun karim wa innahu la yastahyi an yarfa'a ilayhi 'abduhu yadayhi. ثم يردهما صفرا onítìjú ọlọ́run lolúwa ẹlẹ́dàá yẹn ojú àti máa ti ọlọ́run kọ́kọ́ nínú àwọn ẹrú rẹ̀ gbọ́ sókè tọrọ kankan lọ́dọ̀ rẹ̀ kọ́ wa dáwọ́ yẹn padà lóko tẹ́ ẹ bá fi lè gbọ́wọ́ sókè tọrọ kankan lọ́dọ̀ lọ ẹ̀ níta padà lóko àdúgbò ẹ̀fọ́lọ̀ torí ẹ̀ àìsàdúà làì gbàdúà tẹ́ ẹ bá ti síta ìdúró ti gbà ṣùgbọ́n ẹ lè má ra pẹ̀rẹ̀ rẹ̀ àbí lẹ́yìn ọjọ́ tó pẹ́ torí pé ẹ̀yìn kọ́ lẹ́tọ̀ fọlọ́ pé níwọ̀n àti ìta ní kọ́ gbà ọlọ́run ti gbà nǹkan yẹn ó lè dé fún yín ó lè fi dáadáa ní ìdí fún yín àbí kó ti aburú dènà tó ṣe déédéé ń bẹ́ẹ̀ tọrọ yẹn fún yín àbí kó ti ẹ̀bá yín tọ́ ládàá rẹ̀ dídọ̀ pé nà òsì yàn owó lò kù kò sófò mọ́ torí ẹ̀ ẹ̀dá máa bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ á ti gbọ́dọ̀ kánjú torí kánjú ní máa jẹ́ wọ́n fojú bí àdúrà màtẹ́mátì ti fojú bí àdúrà kí ló ilé babaláwo ìdí inú sẹ́fìrí pé ọ̀pọ̀lọpọ̀ ilé babaláwo yá sí ẹsẹ̀ wọn wọn ò kàdó àtún kàtà. tọ́ ọlọ́run bẹ ní dáwà ó tún ní يا عبادي كلكم عار إلا من كسوته فاستفتوني أقصكم أن يروني gbogbo yín lẹ wà níwòwò gbogbo yín lẹ wà níwòwò ẹ̀yà àti ẹni tí mo bá pàṣọ sí lọ́rùn. torí náà ẹ tọrọ kí n dáṣọ sí yín lọ́rùn máa dáṣọ sí yín lọ́rùn. ẹ̀ illa billah. gbogbo ẹ̀wù adáwọ̀ ọ̀dà àkọ́dá talọ́dà tó Allahu rabbul alamin. aláàdágbára kan ní lẹ́yìn ọlọ́run ọba wọn. ẹ wá tó kó lọ àwọn ọmọdé kọlá àwọn tó rí dìde àtàwọn tó yẹ kó ẹgbẹ́ yílẹ̀ lójoojúmọ́ ta ló dáa fún wa Allahu Rabbul Alamin torí ẹ gbogbo wa ló ní wò tí ọ̀la sọ lọ́rùn abẹ́ni tó lọ́nà bá pàtó sí lọ́rùn ẹ tọrọ aṣọ lọ́dọ̀ tí ó sì fún yín lásán ó túmọ̀ sí pé gbogbo nǹkan aláàmọ̀ tọrọ rẹ̀ lọ́dọ̀ ìwọ́n ló ní bọ̀ yìí ẹnu sọ pé àti ni wọ́n ti kó síbi ká sọ pé ẹ ọlọ́run ní kí ó ṣe ṣe wọ́n má tẹ̀sọ̀ owó náà ilẹ̀ ìṣẹ́ ọlọ́run rọ̀bù láàrin ó ti kó lọ́run lọ tó ti rajọ́ tó máa sọ pé wọ́n lọ láti ọtí mi lọ́rùn lọ́dún yìí ọlọ́run ràn mí lọ́wọ́ ràn mí lọ́wọ́ yẹ ń rówó ra sọ fún àwọn ọmọ mi torí délé ọlọ́run ọ̀rẹ́ ẹlẹ́dàá wa ní dáàbọ̀ sí mi lọ́rùn àìjẹ́bẹ̀ ìwòwò làbá wà tọ́ ọlọ́run ni ẹ máa tọrọ rẹ̀ lọ́dọ̀ yà ìbáde إنكم تخطئون بالليل والنهار وأنا أغفر الذنوب جميعا فاستغفروني أغفر لكم أن يروني أن تسبلوا وأتلصوا إما أنتم تقولون بقوة تقولون أترى قولون لدى ما قولون kí lè tún fẹ́ lọ́dọ̀ ọlọ́dún tó lé yìí ẹnì kọ́ lọ́wọ́ bá ọ dá àwọn ẹrú kan tí ì tẹ̀ àwọn mọ̀láìkà ó sì dá àwọn kan gbẹ́gbẹ́ àwọn òní ṣe kí wọ́n mọ̀ṣẹ̀ àwọn ṣẹ̀yà fún ènìyàn ọwọ́ dá àwọn kan wọ́n á máa tẹ̀ wọ́n sì máa tẹ̀lé tẹ̀ wọ́n ń bẹ nínú àwọn èèyàn wọ́n ń bẹ nínú àwọn àlùjẹ̀mú ọlọ́wọ́ dá wọn mọ̀láìkà kò sì dá wọn ṣẹ̀fà ọ̀ à ń ṣe dáadáa àtúnṣe àìdá òtún mọ̀lẹ́kà kan láàrin wa gbàgbà ọ̀ọ́ ẹ̀yin náà ọ̀tá lẹ́yìn náà ṣé mọ̀lẹ́kà yìí wẹ́ẹ́ ṣe mọ̀lẹ́kà Ibrahim wà ẹ́ àbí mọ̀lẹ́kà àwọn àdúgbò mọ̀lẹ́kà kúndínlá sọ́wà yìí ìlú ìyànláwé lẹ́yìn wọ́n máa tẹ lọ wọ́n máa tẹ tọ lọ wọ́n máa lọ wọ́n máa tẹ lọ wọ́n á ní ìdìbò olùmọ̀ ẹ̀yìn ẹ̀ olówó àṣírò àti báyìí àbúrò yẹn òtúbà tí kò ọmọ ṣe di náà ọkọ ìkójó yọ ọkọ èèyàn ni o kò ọmọ ṣe gbájú ẹ èèyàn ni kò ọmọ ṣe babaláwo ọkọ èèyàn ni kò ọmọ ṣe yẹnwò ọkọ èèyàn ni ọ̀daràn yẹn olùkọ́ yé wa tó a máa nísìnyí báyìí òun gángan fúnra rẹ̀ gbàdúrà bàbá tẹ̀ sọ fún kọ́ mọ̀tà ti ṣe ni wọ́n sẹ́gun kó lè fẹ́lẹ̀. a tó gbàjọ́ wọ mọ́tòlájú ẹ̀sùn tí wọ́n kọ́ gbé wọlé àwùjọ mi lẹ̀ tó a ti ṣe oṣù tó ṣe túnṣe tí bàtà ṣe túnṣe alẹ́ òṣèlú tó wọ́n bàtà padà ọwọ́ padà ọwọ́ àti ẹ̀fẹ́ tó kò tó bẹ́tọ̀ àti tí mọ́tòlájú ẹ̀sùn jáde jáde jáde tí wọ́n bá jáde ọwọ́ àti ẹ̀sùn ọ̀tún síwájú mi lọ́kọ́ yẹ wa ọjà ti ṣe ẹ̀sùn ọ̀tún lọ́kọ́ gbé wọlé ìgbẹ́ tó ọjà dé wọ́n wá ti kíni wọ́n wá gbé tó ti wọlé ní gbogbo ẹ̀ tó ti ti wọ alhamdulilayi. ọwọ́ nílẹ̀ ìdákọ̀ lọ àwọn ìṣẹ̀yà fèjì mọ́ wọlé tí ló dé ó tètè dàgbà kíá. ọwọ́ àtẹ̀tẹ̀ wá wọlé ní ọlọ́hùnmá ní ẹ̀sìn kò xeyìrò múlẹ̀ kò xeyìrò mọ́kùrẹ̀ ọlọ́hùnmá. بسم الله ولدنا وبسم الله خرجنا وعلى ربنا tọ̀kẹ̀lẹ̀ ọ̀parí gbogbo ṣe tó ọ̀dọ́dọ̀ wọlé ti jáde báyìí tí wọ́n ti máa wọ̀ àtúnṣe ṣe. ṣùgbọ́n a ti ń pé nígbà tí wọ́n ti wá jẹ́ pé ẹgbẹ́ olùmọ̀kan wọ̀ ní kúta tètè má ilé yẹ wa wọn náà lè fẹjọ́ dá olè gbódò báyìí náà kọ́ báyìí náà gbódò mọ̀lẹ́kà ni wọ́n ètè mọ̀lẹ́kà. pẹ̀lú èyí túmọ̀ sí pé gbogbo àlà ń wọ́n lọ́ àti gbogbo àlà ń àmọ́ ẹni tó dáa jù mọ́ wa dájọ́ tó tó máa tọrọ àforíjì torí ẹ ọgbọ́dọ̀ fi tọrọ àforíjì rẹ ọgbọ́dọ̀ sọ́dọ̀ làwọn torí pé kú mbẹ́ o torí pé kò sí bá ti kú náà táwọn ẹ̀ṣẹ̀ kò ní ṣẹ́kù tá ti tọrọ àforíjì nípa wọn ẹni ẹ má jẹ́ adé ọ̀pọ̀ ẹnì àtẹnẹ́tì yọ̀dẹ̀ẹ́dì náà ṣe yẹ ẹ́ àwọn dáadáa ọmọ ọmọ pẹ̀sẹ̀ ẹ̀dá rẹ̀. tó bá ti ta ẹ̀dá ẹ ṣe dáadáa tó bá ti ta ẹ̀dá ẹ ṣe dáadáa lẹ́yìn dáadáa máa ń pa àìdá rẹ̀ ẹ máa tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أنا رسول الله عليه وسلم أنك سبيت في قوتين وتربان الله قريب أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله أستغفر الله أستغفر الله بكنا اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك عليك وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت ànábì sallallahu alaihi wasallam ó lẹ́ni tó bá ti ẹ̀pẹ́ lẹ́yìn sẹ́yìn tó lè sọ̀rọ̀ nìyẹn ẹni tó bá ti lè sọ lójúmọ́ kan tó bá ti lè kú níjọ́ yẹn kóòrùn tó wọ̀ kò ní wọn ná tó bá ti wù lẹ́yìn ìgbà tó ń wọ̀ tó wá kú kílò tó má òtún ní wọn ná ọ̀wọ́ àbọ̀ mo rò pé a ti wù lẹ́yìn ìgbà tó ń wọ̀ lónìí bàbá akọ́tò nídọ̀la ẹ̀rí ara rẹ̀ náà nítorí kọ́tà ló kó wọ pé náà babaláwo babaláwo mọ́ni ọ̀la là á mú ikú lọ yẹrí irọ́ lásán tẹ́nu ọkọ̀ fọ̀ká tẹ́lẹ̀ ń ṣe ẹ̀rẹ̀ ń dára ẹ̀ ń dáta sí yorùbá yìí. àbí òye wa ló máa sọ ọdún ẹ̀ka bá lápòlì ọ̀làlà ọkọ̀ ni ẹ̀ ma kù pé ìjọba sọ bẹ́ẹ̀ gan ló tó kọ́rọ́pọ̀ yẹ wa. èèyàn máa èèyàn máa palẹ̀ mọ́ nígbà tí tòlọ́lá náà ìṣọ́ àwọn na àti bá nwa lọ wájú àti ọ sọ́bà ó yẹ kó tó wọ̀ torí pé agbọ́dọ̀ wà nínú palẹ̀ má jẹ kú ẹ̀dá kò torí tọ́lọ̀ èèyàn ọba kù. ẹ̀rọ pé ọmọ ẹ̀jẹ̀ ká àbámu gbà tí òwúlò nọ à ń tẹ́ lọ́n lóru àti lọ́sùn ọlọ́run ló ti máa ń يا عبادي إنكم لم تبلغوا ضري فتضروني أيالون يا أشارتي فرانمي أما تبطي فارا رفنمي أشاري كل مني لارا أما تبطي فارا مني رفنمي الله الله بني يا يا تبطي أمي ẹ̀yàn kò ní kọ́ pé ẹ̀yìn nínú lára lọ́gẹ́ bí sáni lọ́gẹ́ bí sáni tí wọ́n dọ̀ sínú ọ̀tò wọ́n wá bọ̀ bómi tọ́gbọ́n ti pàtì ẹ̀ka mi ò kù ṣùgbọ́n lọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa ẹ̀ àtó bẹ́ẹ̀ àlẹ́yìn òkè kankan àtàlẹ́ sí ní ọlọ́ọ̀la bí ní títí gbogbo ẹ sọ pé ẹ tíráì ẹ tó ti sọ láti ìpè ẹ wò wò ta ló máa wí à wíwájú ẹsẹ pé oyin bú ọlẹ́gbẹ́ báyìí. ìgbẹ́ àti ẹni kò ní lọ́wọ́ ní a ọmọ ọkọ ẹtùbọ ọlọ́run tó fi tayọ gbogbo bá ti lérò. ẹ tó wà lẹ́yìn tó àṣàdó àmà ẹ àṣàdó àmà àwọn kọ́rọ̀ náà là ń tó pé Allahu Akbar ẹ tó ẹni tó lè mímí lára á ń bọ̀ tìbọ̀ ti pẹ́ rárá fi mímí wọlé ń tọ́bi lóko náà fẹ̀rẹ̀ nígbà kejì ńkọ́ tẹ wá tẹ ẹni tó lè sọ lọ́nà àǹfààní pẹ̀ kí ẹ̀yin lè ti sọ lọ́nà àǹfààní èló ni gbogbo wa pa lónìí tá a bá dájọ́ káwá kó fún bàálù wo tí wọ́n kó lọ fún táyì pọ̀pẹ́ tẹ̀sí torí ẹ̀ ìsìláàmù tó wá ti dáa jù. lè má mú kan ní ìdùnnú yìí kọ́ máa tẹ̀lé jẹ pé náà mélòó ní owó jẹ bá pa lónìí ẹ̀kọ́ wa àmúlọ̀fọ́lùwà ẹgbọ́rọ̀ àmúlọ̀fọ́lùwà olúwa wo olúwa wo ló máa ń jẹba olúwa wo ló máa ń fùfú ó lè

ẹni tẹ́ máa tọ́ra ni wọ́n á mọ́tò láti máa kó sí rẹ̀ àwọn wá fún mi ní tẹ́lẹ̀ rọ́bì. tó bá kọ́ náà bá ní òní kankan tó lé bí wọ́n mọ́ta ní wọ́n gẹ́gẹ́ bí ká wọ́n dán. ẹ lè fọ́lọ́ ẹ lè nílá ẹ ní kankan tẹ́lẹ̀ ní sí lágbà ní. tọ́ ẹ dáa tó bì ọjọ́ sí lọ bí ẹ̀. ilé ìtumọ̀ sí kókó ní kálukú akọ́mọ ara rẹ̀ ọ̀rọ̀ ọrụ bá tóbi ju bá ti ń lérò lọ máa rántí láti gbẹ́ gbogbo gbà torí yọ wà wa ọlọ́run bá kọ́ sànù gbogbo wa gbọ́ àwọn wa lọ ní kọ́kọ́ àti ní gbangba ó fi wa lọ́nà lọ́wọ́. kó fún wa lóúnjẹ jẹ kó má fèjì pa wa kó ràn wá kó dá soso wa kó má jẹ àárín òwò kó forí lórí àwọn wa àti kó kó so wa lórí rẹ̀ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت